الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مس القتل إلا كما يجد أحدكم من مس القرصة akhrajahu at-Tirmidhi. Abu Huraira wà bá sàlékún yọnu rẹ̀ fún ọ tí ó gba àwọn ọ̀gá wa àwọn sàhábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó wí báyìí pé ma yajidu shahidu min masil qatli illa kama yajidu ahadukum mẹ́mọ́sílì kọ́rọ̀sọ̀ gbogbo ẹni tí ọba jáde jihadan fi sabilillah tí wọ́n wá gba ẹ̀mí rẹ̀ ló tún torí tọ́lọ́n àwọn là ń pè ní ṣẹ̀hídì ẹni ó kúkú ṣẹ̀hídì. ànábì níbẹ̀ yẹn bá tiẹ̀ pé yóò rí nira kan nípa pípa tí wọ́n pa yìí ànábì ní kò ju bí ìnira tí ẹnìkan yóò rí bí kankan bá ta yín lọ òjò báwọn lọ gbogbo yòókù ìgbádùn ní fún ẹni òkúkú ṣèhídì kò tó bá tẹgá lódodo ni bí wọn ti ṣe yíyó kó nira bá ànágbé ní kò jò nira kíni kò ju ìnira tẹnìkan yóò rí bí kankan bá ta lọ ọ akhrajahu at-Tirmidhi al-Imam at-Tirmidhi ló gbà hadisi náà wá o. وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أنس بن مالك لما سبات لكم ونوركم أتوقع وأقع وصحابي النبوة محمد صلى الله عليه وسلم وني النبي صلى الله عليه وسلم ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا الشهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل عشر مرات لما يرى من الكرامة عشر مرات لما يرى من الكرامة متفق عليه النبي صلى الله عليه وسلم النبي kọ̀sẹ́nìkan nu yín tí ó wà lìjẹ́ náà tí ó tún wá tàn máa kọ́lọ́wọ́n dáhùn padà sáyé torí tó ń kálukọ́ gbàlá lìjẹ́ náà yà kí là tó ń wá lọ́rùn mọ́ àyàfẹ́ nìkan àyàfihàn èèyàn kan ní lẹ́yìn ìgbà tó bá rí ti ọlọ́run lálùjẹ́ náà ni ó tún rò pé òun ó sì padà sáyé òun lẹ́ni tí wọ́n pa sójú ọ̀nà àtọ́lọ́ kí ló dé òun ni pé irun tóun ò rí ya kí ló dé tí tòun pọ̀ tó báyìí nítorí pé wọ́n gbẹ̀mí rẹ̀ nítorí tọ́lọ́mù ìgbà bọ́ bá rí báwọn ọlọ́run dáhùn padà kí wọ́n pa òun lẹ́ẹ̀mẹ́wàá kóun ó rí lọ́pọ̀ mẹ́wàá nítorí òun rí yìí gbèrè ń fi hàn wá pé kéèyàn jáde sójú ọ̀nà tọ́lọ́run kọ́dà bọ́ bá la ẹ̀mí rẹ̀ lọ ọ̀la dúkìá lọ pẹ̀lú rẹ̀ lọ ntọ́lọ́run tọ́jú kalẹ̀ fún wọn ntọ́pọ̀ ni o. إنه حديث مين حديث عبد الله بن جابر جابر بن عبد الله رضي الله عنه عنهما جابر أتى عبد الله صحابي النبي العمدي النبي وان ويفون جابر ندوك لين باتي بابا رسيما ìpè ìrẹ jábẹrù olúwa fi hàn mí ìpè bàbá rẹ tí wọn pa sójú ọ̀nà àtọ́lọ́hún nígbà tó rí ní tí ọlọ́run ṣe fún un ó fi san lẹ́sàn-án irú bó ti jáde láyé torí tọlọ́run yìí ọlọ́run wa ní béèrè ńtọ́ba tó kù tọ́ba tó wọ̀ lẹ́yìn dáadáa tó ti rí lẹ́yìn ìdùnnú tó ń ti fi hàn yìí pé ipò ṣàyídì ni ànábì ní Abdullahi wa béèrè pé a ah, kí ló tún wá kù a ah, ó kù nǹkan kan ìwọ ọlọ́run dákun jó wọn tún padà sáyé lẹ́ẹ̀kan sí wọn tún tún wọn pa sójú ọ̀nà tọ́lọ́hún bọ́bá ike bíbí máa dùn ní. ànábì lọ́lọ́run wá sọ pé ìlà dá àyàfi yíò nìkan o. ètò wọn ọlọ́run ní pẹ́ ni ọba ti kú láyé kò tún padà síbẹ̀ mọ́. èyí ń làwọn àlùfáà fi máa ń sẹ̀rí pé ẹnìkan àkúdà ni ẹnìkan ó sáyé ni irọ́ ni o ànábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ẹni ẹ bá tún rí pé ó tún ń gbáyé kè é kú ni o ànábì ní jábìrì abdullahi tó jẹ́ bàbá jábìrì olúwa sọ fún un pé nǹkan bá tún wù ọ́ tún béèrè ńgbọ̀ wá béèrè eléyìí ọlọ́run láfẹ́ yóò nìkan là ní fẹ́ èyí ò nìkan là ní fún kínní àní fẹ́ ẹni ọba ti kú ò láyé yìí ọ̀dàlùkìyàmà kéyìn náà jẹ ọjẹ nínú màtáàmà gẹ́gẹ́ bí mùsùlùmí wọn máa ma fi eré orí ìtàgé kan eré dírámà kan wọn máa fi ba àkídá àtàgé ọkàn mùsùlùmí jẹ ìdíjí ń jẹ pé àkúdà o lẹ́nìkan tún kú ó tún jí wáyé o èkú yányán ni o gbẹ̀yìn ọba ti lọ àlùkì ọba ti kú ànábìlọ́lọ́ ní àtúnyẹ́dá padà sáyé má ọ̀dà àlùkì yá má tòfìjọ jẹ pọlọ ń jẹ àmà ní alukurani pé anabi ayisa ẹnìkan ọ̀pá o wà má kọta lóhu wà má sọlá búhu anabi ayisa fi ń padà bọ̀ wáyé olúwa tà anabi yóò yé wa bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹni ọba ti kú anabi lọ́dà kìámà olúwa lọ́dà kìámà torí náà kẹlẹ́ náà jẹ́ nínú tọ́ ma wọ́n mùsùlùmí inú àdìọ́ kan tó gbọ́dọ̀ ní ẹni pé kò sí pẹ́ nìkan ní. àkúdàáyá eh, eh, wọ́n pàdé rẹ̀ ní Sokoto ẹkùn ti jí làbújá gbogbo eléyìí wọn tí mùsùlùmí ọ̀pá ti o ọ̀bá di ọkàn mùsùlùmí mu o. وعن عبد الله بن عمرو رضي الله عنهما عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال oni òjíṣẹ́ ọlọ́run anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí fún wa pé yaghfiru Allahu lish-shahidi kulla shay'in illa ad-dayn ọ̀rọ̀ ṣahidi ẹ̀yìn òkùnkù ṣahidi ẹ̀wà dúró ọlá ẹ̀wà dúró òpó ọlọ́run tọ́jú kalẹ̀ fún wa ọwọ́ àpò nǹkan kan o òun ni àfáàfi gbẹ̀yìn àdéhìsì yìí ká mú ìhun náà lọ́wọ́ o ànábì náà ló wí gbogbo ẹ o sọlọ́dọ̀ ọ̀sọ̀lọ̀ ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tíṣẹ̀ yìí dé bá ṣẹ̀ lọ́lọ́run ó foríjì àyàfi nǹkan kan o ìlà dẹ́yì àfi tó bá jẹ gbèsè o àsọ̀rọ̀ gbèsè ò fúyẹ́ o kéèyàn sọ gbèsè di tí ó máa fi gbé ayé ọ̀dà o ọlọ́run lánàá ṣẹ̀yí bíṣẹ́ kò sí nǹkan kan tí ó kù nínú kùdìẹ̀kùdìẹ̀ àbẹ́sẹ̀ rẹ̀ àyàfi kọ́ lọ́run forí rẹ̀ jẹ́ o pé èyí tó bá wọ̀nyí náà ó tó ká fi forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ o àmọ́ lọ ní nǹkan kan ń bẹ táforí jìn òun ọlọ́run ò ní ká o kò ní gbè fún o kò ní bọ́ bá jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ń gbèsè àsọ̀rọ̀ gbèsè òfúyẹ́ nínú hadith míì wọn là nẹ́bi sallallahu alaihi lẹ́bà wa ké sa nẹ́bi pé a ẹnìkan jáde láyé ẹ wá bá wa kírun sí la o ẹ wá kí jànáza rẹ o anẹ́bi bá débi anẹ́bi ó pé ṣé kò jẹ gbèsè o aláàánú la anẹ́bi ọba ìpè kò lágbára bẹ́ẹ̀ anẹ́bi ò máa béèrè gbèsè lẹ́ni tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sin tí wọ́n sí la ẹ̀kọ́ ni ń kọ́ wa pé mọ́gbẹ́sọ ẹlẹ́tọ̀ọ́ la àlìkìyàmọ̀ o ó léwu o wọ́n ní bí ànábì bá débẹ̀ sallallahu alaihi wasallam bí ọba béèrè pé ṣé kò jẹ gbèsè ẹni wọ́n bá lọ jẹ gbèsè ìbéèrè kejì ni pé sófin tí èèfàn lẹ yaba ní kò kò ọjẹ kò sì jà àwọn ọjẹ ronú pàmò sàn kò jẹ wà níbo àwọn èèsàn ọlá nàbí ó ní sọlù àlàsọ ìdìkù àwọn ńlọlẹ ọmọ tí wọ́n fi ń kàn yín là. tẹ̀rí bọ́rọ̀ gbèsè ọ̀rọ̀ o ọ̀rọ̀ gbèsè ọ̀rọ̀ ká tún kọ́ra wa lẹ́kọ̀ọ́ níjọ́ kan tá nẹ́bí wa tẹ́lẹ̀ ọ̀kan nínú àwọn sọ̀hájà nẹ́bí sọ̀lọ́lọ́ n'i wọn ọ̀sán o wọn mọ̀lẹ́bí o àmọ́ bó ti yẹ ara wọ́n máa tira wa àánú bá gbé iye ká ẹni olúwa ọba ránṣẹ́ ọ̀gá gbogbo ọmọ jẹ̀nú. kọ́ wá débi òkú ẹnìkan kọ́ pẹ̀yìn dà á ọlọ́mọdé yẹn sórí ibú o oníyà Rasulullah rẹ̀ ànábì gbogbo iye tó bá jẹ ní ọ̀sán bí wọ́n ti rí lánàá nù bó ti yẹ káwa náà ò rí lónìí lọ ntọ́ bá bá ọmọ ẹ̀yà rẹ̀ gbà pé wọ́n lọ bá mọ̀pẹ́ tiẹ̀ lọ bá wọn inú àkọọ́lẹ̀ yìí wọ́n ṣe fámìlì o ṣe sọ̀rẹ́ o wọ́n yìí ṣe business partner tí o tá a bá pé bóyá owó rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìrọ̀ àmẹ́rù bá a pé kànẹ́bí ó sì débi sàárẹ̀ ibi òkú ẹnìkan kó sì pẹ̀yìn dà á aburú ńlá ni wà nẹ́bí ẹ má lọ o ẹ má lọ gbogbo iye tó bá yẹ tó bá wù kọ́ jẹ èmi gbé e nísìnyí nígbà nẹ́bí tó bá wọn nẹ́bí ti padà òkè òkè ní náà la àmọ́ kí ni ẹ̀kọ́ ńláńlá tá a rí mú bí ni pé má fi gbèsè gbé ayé o gbogbo ntẹ́lómi ọ̀dágbára lónìí ọ̀tẹ̀ tó àwọn finance houses àwọn báńkì wọ́n wá sọ ọ́ dìrọ̀ òun kálukú máa san díẹ̀ díẹ̀ máa san díẹ̀ díẹ̀ ọmọ ìgbà tó lọ ń bù fọ o èyí tí ọba mọ̀ pé ọjẹ́ súláàsì kọ gbà ṣèṣe tó kalẹ̀ pé tọ́ ọ̀pọ̀lọ́mùbá ní kí tó dé kó kí owó yòó tó jẹ́ sísan tán o ẹ̀mú bí báyìí o ẹ̀ta nǹkan báyìí o mọ́kéèyàn ọmọ ẹlòmíì jẹ́ ń jẹ gbèsè mọ̀ọ́mọ̀ fún òun ní san nífẹ̀ pé ń gbà bá wọn wọn ò ní padà béèrè mọ́ kọ́dà gbèsè téèyàn jẹ̀jọba tọmọ tí ń jẹ̀jọba gbogbo ọmọ ìlú Nàìjíríà ló lówó o kò sí nǹkan tí ń jẹ̀jọba ju àwọn ọmọ ìlú lọ o àbí ọba lè pé gbogbo ọmọ nàìjíríà ó pé tọ èyí tí wọ́n gbà lówó ìjọba òun náà àyọ̀ǹda rẹ̀ lọ́mọ nàìjíríà tẹ́mi sì mọ o òun ní yọ̀ǹda o ìyẹn bá mọ àwọn tó máa fèpè lé ọ ní pé àtúnṣe ọjà wọ gbádùn òun lọ ná mílíọ̀nsì bílíọ̀n ẹlòmíì jẹ bílíọ̀nsì la jì á mọ̀ èdè wọn wá tiẹ̀ wá máa báyàn nínú jẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń yáwó yìí òun tí ó èèyàn tí ọ̀nà o àwọn kan ní ọmọ ẹ̀ná lẹ́yìn ẹ̀ o òun ni ó sì forí fa lọ́dọ̀ ọlọ́run o torí náà ẹ dákun gbèsè ṣe ń téèyàn fi gbé ayé o inú rẹ̀ ọmọ dùn o èyí tí wọ̀ bọ́ba nira débẹ̀ ṣe ẹ̀kọ́ sọ́nà míì máa fi ká yáwó àmọ́ bọ́ba ti yá tètè máa sánà tẹ̀ sán ọ̀nbẹ́láyé ni bọ̀bá wa ti máa pe àwọn kó tó dìgbà náà pe àwọn ọmọ àwọn ìyàwó àwọn tó súnmọ́ pé iye báyìí ń bẹ lọ́rùn o iye báyìí ti ń bẹ lákàntì iye báyìí ń tòun bẹ o nǹkan lélẹ́yìí o ẹ̀dá padà fáwọn tó ní o. يغفر الله للشهيد كل شيء إلا الدين nàbì ni olúwa ọba garanti kó wọn forí jìn gbogbo ẹ̀ṣẹ̀ kí ṣèyí dé bá ṣẹ̀ àyàfi kíni àyàfi gbèsè o lọ́nkọ́ sọ wa ń bẹ̀ o. أخرجه مسلم الإمام مسلم لبعوام هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين